فإن جندك بحر ليس ينأسر وقضيت يوم العلي أخلاق ظاهرة وفارج قرب أن أنت مقتدر à ń bẹ ní ìlú Ìpókíà. ìlú Ìpókíà la wà yìí. bẹ́ẹ̀ bá wo Ìpókíà sí Ìlọrin. ọ̀nà tó jìn ní a ti padà dé lọ ìkórè torí wà sí bẹ́ẹ̀ lọ́rin wà sí alé. ẹlẹ́kọ̀ọ́jẹ́ gbogbo wọn sọ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. Eh, ẹni wàá fẹ́ kọ́ ló wọ́n sórí fún un kọ́ra kó ń bá wa wúlẹ̀ kan sí. bisimilahi rahman rahim. kọ́ra bí yẹn bá ń jí ògógóró kó wí. بسم الله الرحمن الرحيم àwọn ìyá wọn olóògùn burú náà wá. ọ̀rọ̀ wa ò ní pọ̀ púpọ̀. Masha Allah. torí pé àáfàá wa àgbà bàbá wa àgbà àwọn nìyí. bóun lọ bí kí ó ti sọ̀rọ̀ níwájú bàbá rẹ̀ kí ó rí sọ. ọba àlù tí wọ́n bẹ ń yòókù. ẹ̀rí àwọn ọ̀wọ́ ọlọ́run méjì bẹ ń yòókù. kábíyèsí ẹ gbà mí láyè kí n fún bàbá yìí torí pé bẹ́ẹ̀ bá ní gbogbo yín bá ń kú àwọn ni wọ́n máa sin àwọn lẹ́dọ̀ ọdún àwọn wọ́n máa wù ẹ̀yìn èyí tó ràn yín gúnnú yín àmọ́ tó lọ fojú wò àwọn náà wọ́n máa wù ú èyí tó kápò gúnnú yín àwọn náà wọ́n máa nà á nínú báàfù àmọ́ tó kẹsẹ̀ bọ̀ dé kápò náà ni wọ́n máa wù ẹ́. àwọn ni àmbásádọ̀ ọlọ́run lórí lẹ́lẹ̀ àwọn àfáyé bàbá wa ìfọwọ́ gbà òpó irúgbó mẹ́rẹ̀ẹ̀rin ìlú Èkó kíá. àdàbọ̀ mọ́ wàhálà dàrú. ọlọmọ dààmú yín. àmín. ọlọmọ wàhálà yín. àmín. ọlọmọ fìtínà yín. àmín. mẹ́tẹ̀ẹ̀ta yìí náà làdúrà. aa lọ́gbàjà wọn lọmọ rẹ̀ ń kúlé ra wọn ni ọlọ́run wàhálà wa ọlọ́run wàhálà bàbá tó bí wọn ni. lọ́gbàjà wọn nílé rẹ̀ nínú kọ́rọ́ wọn náà ti dúró. ọlọ́run fìtínà yín nìyí kò ní wàhálà yín kò ní fi dínà yín kò sì fi dà yín. amiina. ẹ lọ́kọ̀ ẹ sáà fi gbogbo ẹ̀yin kó kíá. amiina. ìgbà débi ìrúgbó àwọn tí bá ti débi àlọ́ rẹ̀ á ní ah alihamudulilayi sílẹ̀kù ọkùnrin náà béèrè ní ẹ̀ ìdébi ẹ̀ lọ ọyún àwọn ẹni wọn ni ah tọ làbá tó wọn bọ bàbá wa kábíyèsí ẹ oníkókíá òfin kókíá kingdom mo kí i púpọ̀ ọba tó hands wọ́n hands hmm. ọlọ́run yìí sábà fún yàn ọba mo ti pàdé ọba àìmọye ọba mo ti pàdé bẹ́ẹ̀ gómìnà ìbálò òun rẹ́rìn àti dàgbà tí ń sunkún ọba àlùsí mi bàbá wọn ní gbòógì ọ̀lùgbòógì àwọn wáyé wo wọ́n fit fit ẹyin ẹyin ò lè kú nísìnyí ẹ̀mí yóò kù gan ẹ̀mí yóò kù gan ọlọ́ àwọn bàbá tẹ fara tí wọ́n yí ẹ̀mí yóò kù bẹ́ẹ̀ bá ti mọ iye àwọn àfáà ntọ́ba kù kọ́mọ sí gbogbo ọba tọ́ba ti mọ iye àwọn àfáà kí n fi bẹ́ àwọn à ń bẹ̀rẹ̀ wọlé à ń bẹ̀yẹ wọlé àárẹ̀ ọkàn ẹnìkan fún kakúrú tó jẹ orídìrídì rádaràdá wọn ẹ̀yin ikun ọba fẹ́ jó eégún ọba wò wọ́n yẹ eégún tọba máa eégún tọba máa sẹ́yìn a àkábíyèsí kọ́ ọ̀nà ọbẹ̀ lẹ́kì lọ́wọ́ a ọlọ́run tó ayé lọ́rẹ̀ púpọ̀ ẹ̀yin láàrin wa yìí ẹ gbà pé ọlọ́run ẹyọ kan ni ẹ gbà pé kò sí nǹkan kan tó tayọ ọlọ́run gbogbo ẹni tó bá dé wà kàmí tó ọlọ́run fara kò ní rí yóò sì tún jìyà ó kí n wọ àbá kábíyèsí lágbára ọlọ́wọ́ ẹ̀ nira rẹ̀. amiina. bàbá wa oníkòkí àwòkòkí àti gbọ̀nlé ṣàdúrà fún ni lágbára ọlọ́wọ́ ẹ̀ sì ní jẹ́ tán. amiina. ọba mi jẹ́ tán ni ìran rẹ̀ òjò bá mọ́. àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ò débẹ̀ bàbá wa oníkòkí àwòkòkí àti gbọ̀nlé ṣàdúrà fún ni ẹ̀ ní jẹ́ tán. amiina ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àrọmọdọ́mọ wọn ma wọn tún ma dé bẹ ayé ni àwọn náà wọn jókòó bẹ. amiina. ẹ lọ́kọ̀ ẹ̀ sá mi ní ẹ̀kan fọba. amiina. àwọn afa àwọn àgbà àwọn ni ẹ rí àwọn aráyé sá àwọn aráyé sá wọn àwọn ọmọ àgbẹ̀ kankan sí nínú ayé aráyé sá ni wọn ọmọ yìí ló sùn àwọn àfáàní. ríjà lùwọ́ ni ọ̀nkọ́rọ́nà àjọ ọ̀hún. àwọn ti gbé amúgbàtà àyà lójú ká máa jẹun lójú ẹ. àwa mi ọ̀rọ̀ bì ní bìjẹ̀mí yóò dé. ọ̀dọ́ mo ti bẹ́lẹ́bẹ́lẹ́ ọ̀pọ̀ bá sí òtún mẹ́fà pọ̀ báyìí kí jẹ́ náà. wàhálà yẹ̀dẹ̀ ọ̀hún làwọn. ṣe ó di tó wọn wọn ò dàbí tiwa gbogbo bí owó <laughs> bá ti lè wá àwọn ará ẹni ọba àpààyàn kó kó wá kí ni ikú ọ̀rọ̀ pa. ǹjẹ́ ló lọ ní ìfọ̀nkọ́ wọn àgbọ̀ wọn. aláwọ̀ èsì aláwọ̀ èsì àwòsí ìwọ lọ pa kò sí tó kà Buhari kó sábì yìí mo sì mọ bí o ti rówó sábò wá ni ó ti parí ìwọ lọ bá ìwọ pẹ̀lú ẹlẹ́jọ jẹjọ wọ́n ní ọlọ́jọ́ kìáwà. àmọ́ àwọn bàbá yìí àwọn wá sá fáyé àwọn aráyé sá. ìjọ ló yá mi ọ̀pọ̀ ọmọ náà àtọ́. wọ́n gbé ayé ẹ̀ yìí lẹ̀. àwa mi rọrọ bí bùjẹ́ mi nìyóò dé. ẹ̀yin bàbá wa ọlá àfáà yín wájú ọlọ́run ẹ ní kájú kú èyí tí ó dùn mọ́ iná ní kéèyàn fún láàfáà yìí fún yín torí báwọn àfáà yìí ọba dá pẹ̀lú ọlọ́run ní ayé yín ò ní dùn báyìí mo yìí tọrọ níbẹ̀ ọlọ́run ó ṣe. amina. ìmáàmù wa bẹ ìmáàmù àwọn amadíyà mo kí i mọ́sà ọlọ́run gbàdúrà yìí. amina. àwọn àkùrọ̀ ẹ̀ lọ́wọ́ àwọn sórí sẹ́ẹ̀tì yìí láyàwó yìí síàmánù wa náà àbẹ̀wáṣí onígbòyí àáfà lòun náà ẹ̀rí pé àwọn àáfà la wà níláyè ìwọ wájú yìí àwọn àáfà pọ̀ nìyí àáfà tó wá ní bàbá tó bí síàmánù ẹ̀ wọ́n náà ẹ̀yin tẹ bàbá ọmọ yín lé kéwú ẹ tètè múra ẹ̀fọ́ ọmọ yín lé kéwú ẹ má jẹ́ yìnyín ọgbà yẹ. ẹ̀rù tó lóhùn àtòkọ ọlọ́run tí bàbá ní gbé orú àbẹ̀wò wá sí ìlànà bàbá sí àmàlù ọ̀nàrẹ́bù kọ́mọba yìí tó sí àwáàsì bóyá ń bẹ bí gẹ́sà òsìkà tó kọ́ tó ta yé sí ọ̀pọ̀lọpọ̀ wọn wọn bí ẹ bá ṣe wá mi lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wọn wọn màwé sí kankan àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kọ́ àwọn ọmọ tí àyàkọ̀ kátó kí ni tẹ́ǹtì yìí tí wọ́n kó wọn ti rábẹ̀ ní Ramadan àtẹ̀yìn wọ́n oṣù yìí ojú tí wọ́n sáàpù ní pé wọ́n ń jẹ nǹkan bọ̀ látàárọ̀. rìjẹ́ lọ́yọ̀ọ́hì ọ̀mùkọ́ mọ̀nà àtọ̀rọ̀. àbúwáṣí oníkòyí fọkàbalẹ̀ gbogbo tó ń ṣe ni ọlọ́run wò ó ọlọ́run wò ó òun náà ló gbẹ̀ wọ́n lálejò bọ́ a sọ fún mọ nítọ̀ ọ̀gbọ́ arìnrìnrìnrìn ọkọ̀ wa tamẹ́dẹ́ yìí àwọn òṣèlè ilé epo ti wá nàìjíríà lọ́wọ́ àbí ìyàwó ti wá mọ́tò ní tò èèyàn ní tò ní èyí tí mo tó rí nù á tún náà délé. ǹjẹ́ ló ń wá ìwé ohun tó mọ̀ ní àdá àwọn bàbá wọ̀nyí. kò wá ṣe wáàsí ká tó sínú níjọ́ mi tọ́lọ́ pa kádàrà pé wọ́n wà lóye wáàsí kọ̀ la ní tìde ní wà lóòtẹ́ẹ̀lì sí amánu yóò wà mí wá bí kàdí òfurufú sí àwa ń bẹ amase bàájì wa wá sí ká tó ti mọ̀ pé àáfà ti dé wá sẹ́ wàá bẹ̀rẹ̀ ìjọ kejì ìtọ́ dàrú àmẹ́lẹ̀ yìí pàtìpàtì là ń bá bọ̀ àkọ́kọ́ wàhálà sírẹ́sì mọ́tò ní tá a ẹlẹ́ẹ̀kejì kò sí nǹkan kan nú yorùbá ti dé ìnáwó ayé pé kò ní àá ọ̀dọ̀ tí a máa nù á ti yó láti jẹun tí a máa wá ha ní àyè ẹ̀yìn gbogbo ẹ̀ wá jọ wá wẹ̀ tí a máa nù wá lọ fọkàn balẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ yóò lọ àlùbáríkà. amir òun ni wọ́n ń dààmú mi tí mo fi wá lu yìí sọdíì mo lọ wa àjọjọ́ kò ní sinmi ọba bàbá ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ sáà ti dé fún mi ẹ̀rí àmírù fọkànbalẹ̀ ọlá gbogbo àwọn àfáwọn yìí tó fẹ́ jẹ́ ọlọ́run jọ jẹ. àmín. Mm, tó bá fẹ́ jẹ́ ọlọ́run sì jọ jẹ. àmín. ẹ̀yin ìyá wa obìnrin mo kí yín púpọ̀ àwọn ọmọ yín ò lè alùbáríkà. àmín. alùbáríkà àwọn ò dùn sí yín lọ. àmín. ọ̀la kura dọ̀rọ̀ àbú. àmín. ẹ̀yin tiwa. àwọn tiwa yìí hmm, àwọn tiwa nù ni ẹ̀yìn ní wà kọ́mọ́ láwọn tiẹ̀ àwọn kábíyèsí àwọn tiwa nù wọ́n ti wá jòkó ní irísirísi ni wọ́n àwọn irísirísi nù ọmọ oró oró ń bẹ láàrin wọn gbogbo ẹ̀ ní ń bẹ láàrin wọn bí wọ́n ti jókòó ní ọlọ́run kọ́ wọlá kùránù kọ́ wọlá nú àwẹ̀ yìí èyí tó bá jẹ́ pé mò kúkúrú nu ọlọ́wọ́n bá lẹ́nu ẹ̀. ọlọ́wọ́n wo la ramadana yìí oníkúrú nu ọlọ́wọ́n bá lẹ́nu ẹ̀. ọlọ́wọ́n wo la ramadana yìí oníláwùdù nu ọlọ́wọ́n bá jẹ àgbà lọ́wọ́ ẹ̀. ọlọ́wọ́n wo la ramadana yìí onímọ̀lì nu ọlọ́wọ́n jẹ àgbà lọ́wọ́ ẹ̀ wọlé Ramadana yìí òun rẹ̀fẹ̀ náà nu yín ọlọ́wọ́ jàgbà lọ́wọ́ ẹ̀. àmín. bí bá ní ma kà ọ́ pọ̀ àwọn akábíyèsí náà ti àwọn náà ń wọ̀n. sọ̀wọ́ ilé ọ̀gbọ̀wọ́ tí ló ń ṣàwọ́ ọ̀rọ̀. ẹ̀rọ ìpè kí ni òṣìṣẹ́ Allahu Akbar. ilaha illallah ibo látàrí ẹ̀ sí ìkọ̀sẹ̀ ní péye wọ́n ma kí wọ́n mú tẹ̀sí báà kí wọ́n mú kan wọ́n náà wàá mú kan wò ká wá bí ọgbẹ́ chọ́ọ̀chì mú sọ́ńtọ́jẹ́ ọdún mélòó lẹ́rù láyé báyọ̀ lásìkò àdé òkú ọ̀wá sẹ́ni ọ̀rọ̀ ara rẹ̀ yé àfọlọ́. Zọ̀wọ́ wọ́n bàwá. yìí mẹ́jọ ni bàbá mi Musa bí èmi nìkan làfa. sọ̀wọ́ yìí. àwa ní àwọn akọ̀wé àwọn akọ̀wé tí wọ́n bá ń pọ̀ tí yìí wọ́n máa rọ ọ̀nbẹ àmì mi làfa àwọn tó bí ní bóòlù ọ̀la wọn ìlà rẹ ní. wọ́n bá ń ṣàdúrà tó ọba ń kájú ayé rẹ fẹ́ bàjẹ́ ẹ máa gbé ẹlẹ́kùn àwọn aṣáájú alẹ́ sè é kúrú wọn lọ́wọ́ àwọn akéwì mọ́kànlá tó bá fi o mọ́kànlá kó ẹyọ kan náà ti tó ayé rẹ bẹ́ẹ̀ bàjẹ́. zàwá ṣòwò bàwá tí ló ṣàwá wọ. kí ló tó kí ló kí ló tó kéèyàn ṣàdúrà sàárè nù ni wọn gbẹ kọ lọba yìí lọ jù wá bẹ́ẹ̀ kí là bá bẹ́ẹ̀ àwọn kan wà dùn wọn mọ bẹ́ẹ̀ lọ àwọn àfáà ni wọ́n máa bẹ̀rẹ̀ ọlọ́dàmù báwa sànú ẹ̀ báwa foríjì báwa yá fi ẹ̀ àwọn máa wá gbà wá lọ́dọ̀ ọlọ́run a sì ń lọ́dún sàárè nù yìí kí là ń lọ bá talẹ́ni tó mọ́ kó sọ pé èmi ni mo mọ́ yìí ta ló tọ̀ ǹdẹ ayé tiẹ̀ wàá bàjẹ́ tayọ kọ́lọ́mù àbí ọlọ́run bí àwọn ànábì ọlọ́run tún wò sí láyé nìsín ǹdí àlùkà àwọn ànábì ọlọ́run ọlọ́run yọ wọ́n o lẹ́yìn tá a lu ayé kẹ́yìn èyí tá a ń lò lọ́wọ́ yìí ayé ti fọ́ lójú ayé ti bàjẹ́ àtibọ̀tá ayé ọ̀dà máa ayé táwọn eléré wa tí wọ́n súra wọn tí wọn wọn ò rójútu ẹ̀ nígbà ayé dáa lórí rójútu àwọn àtàbẹ̀mú yìí. ń gbé yẹn sí gbogbo bọ́dà tẹ ẹ̀ wá ẹsì ti ká mi bọ́dà wọn ń ṣiṣẹ́ gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ tiwa nìkan láàṣì ṣé kò ti di ìwé ni wọ́n wò máyé la ẹ̀yin àfọ àwọn yìí ni wọ́n máyé la ta ni sanwó oṣù yìí kò sẹ́ni kan ti sanwó oṣù yìí ọ̀rọ̀ lọ́mọ yìí ọmọ kí wọ́n ti bẹ̀rẹ̀ abẹ́ yìí ìyá rẹ̀ wá mọ́ bàbá rẹ̀ wá mọ́ obìnrin jọjọ́ wà yìí sàrà gẹ́ lórí wọn wọ́n wà kó orí rèé kan wá aláàjì ẹ dákun èyí twenty five thousand ni ní ọmọ jẹ́ ti ń kọ́ kí wọ́n bọ̀ láti bí ọdún mẹ́rìnlá twenty five thousand nísìnyí jẹun àfa wà gbogbo oúnjẹ tí ó jẹ ètò báwọn irú èmi wọn ọ̀sán kọ́bọ̀ fún wáàsí àgbáyé wọ́n sáájú mi sọ́dọ̀ ẹ̀yìn ẹnì kan fún kọ́bọ̀ ẹ wá wo mo ti dànù ayé lónìí òun sì wọn ló ń sábà bàbà. wọ́n á bí láàrin Ramadan làwọn àánú ẹ̀ yìí wọ́n wá bó ti gbé ọlọ́run tààrà ní oṣù yìí ìgbésí ayé rẹ tí ọba yí ọ kọ́lọ́wọ́n bọ̀ tó ní Ramadan oṣù tó ṣe pé bá a ti ń gbà lọ yìí ń bẹ nínú wa tí òde bá wa parí ẹ̀ o lè jẹ́ mi o lè jẹ́ o. ń nínú wa yóò jẹ sàárì àwẹ̀ rẹ̀ tí wọ́n bá lóun ọgbà nínú sàárì yìí ti lọ́gbà ẹsẹ̀ ń nínú wa ó sínú tako ní jẹ sàárì. kàmùkú tata àìsàn mi máa fún màfin sálàfin. سلف كم كنت تعرف مما صاب في سلفي àwọn àbáàgbà fún gbogbo ìgbókíá ọ̀pọ̀ nínú àwọn tájọba rẹ̀ dé sí wọn ò sínú ayé mọ́ lónìí. àbọ̀ wà á dágẹ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé àhàlẹ́ ọ̀pọ̀ jẹ́ ìrọ̀lẹ́ ìwà ìfẹ́ wa. nínú àwọn ẹbí wa tí ò sí láyé wọn lónìí a sì jọba yìí tán lónìí ẹ ń bẹ nínú àwọn ọ̀rẹ́ wa tá a jọba tán lónìí ìsì ń bẹ nínú àwọn ará àdúgbò tá a kọ́lé tira wa kò sí lọ́dún yìí àwa sì ń bẹ àwa tá a wá bẹ kíláàsì. àfúnáhùnmù yìí máa tù. àwọn tá a kà á lẹ̀ wọ̀nyí palẹ̀ wọn mọ́ kílẹ̀ àwọn. àfúnáhùnmù yìí máa tù. ní tiẹ̀ tí ń lọ wá i tí ìlọrùn kì í tí mo wá ní gbogbo Bukhari ibnu Musa Ajíkòbí ah, ìmáàmù àgbà fún gbogbo ìlú Bókíá Ajíkòbí MC ti ń pè wá àáfà ńláńlá tó lòun MC tọ́sà pa wálé torí kì í ṣe MC àáfà ni nígbà àdúgbò kọ̀ọ̀tì ẹ̀ náà Ajíkòbí awọl mọ́ra àkọ́kọ́ náà kọ́ lọ́rùú wá síbáyìí ni mo lọ rí láyé nígbà tí mi ẹ fi kíkò sí ọlọ. àfúnáwò ní iná tó wá sẹ́gun kan bàbá adé ọmọ. àmọ́ níwájú bàbá wa ìmọ̀mọ́ àgbà fún gbogbo eégún mẹ́rẹ̀ẹ̀rin èkó kíá Buhari tèmi mo fi pamọ́ Buhari ti dé pé ti gbé Ajíkòbí mi àwọn náà jòkó yìí. àfúnáwò wò wọ́n rí mọ́ọ̀tù. àwọn ọjà àríwárì ikú lọ pa wọn. wọ́n ṣẹ́gun bọ́ tàbá ajá o tún tó láti sínú. àfùnáhùn mo ní mọ́ọ̀tù wọ́n ṣẹ́gun bọ́ tàbá ajá ọ̀hún. láìláha nítorí kíni ọbẹ̀ lọ́hùn síra rẹ̀ ọbẹ̀ lọ́hùn síra rẹ̀ bíkọ́lọ̀ wọn gbà lọ́wọ́ rẹ̀ ọba tọ́sẹ̀wọ̀ kò sí tó ṣe fún o ò dìsáàbù pé kọ́ sí ọkùn kádàrá la tẹ̀lé bàbá jẹ́ pé kankan bẹ ni ìmáàmù wa ìmáàmù àwa Ahmadiyya tọ́ba jẹ́ pé kankan bẹ tó yẹ ká tó bẹ̀rù lẹ́yìn Ọlọ́run kádàrá la bá máa bẹ̀rù gbogbo wa jókòó yìí nísìnyí tani ọkọ gbogbo wa la jókòó yìí nísìnyí kádàrá ohun burú gan tani ọkọ kú bá a bá bẹ ń tí ọkọ kú ikú wo ni ọpa níbo ni ó kú sí kí ni ọmọ ṣe lọ́wọ́ ni ọmọ rìn lọ ni ó kú ni àbí yóò sùn yóò kú àbí ọmọ jẹun ni ó kú kádàrá kálukú wa sì ti dúró èmi ti má tèmi o èmi ti mọ tèmi mo fi rí kan lè báyìí wọ́ ọ́ gbẹ́rù lẹ̀ mo kù. àfúná àwọn ilé tí wọ́n ṣẹ̀wò kọ́ dàgbà àdẹ̀rọ̀ mọ́. ẹ̀yẹ́wà ẹ̀yẹ́wà Federal Club of Nigeria tẹ́ pé wàá rí kò kí á lè mo kí ẹ ẹ̀kú sí ọlọ́run gbogbo àwọn àfáàtò ni àfẹ́ràn jẹ̀kọ́ ni. àwọn bàbá kan ní kòkíá yìí ha nígbà tí kòkíá ń jẹ́ ìkòkíá àwọn bàbá kan ni wọ́n sáré táǹsì wọ́n sáré ẹ̀ kalẹ̀ ó lè jẹ́ rọrùn báwa àwọn aládé yìí àwọn ni wọ́n fèsì ilé wọn ní ẹ̀kọ́ yá àwọn náà fẹ́ kírun wọ́n gba gbogbo ẹ̀ lẹ̀ àwọn ni wọ́n gba gbogbo ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ láti di àwọn ọlọ́run wọ́n fẹ́ nǹkan lómi ìlànà àní ìsìlámù sẹ́ ọgbọ́dọ̀ fẹsẹ̀ nílẹ̀ àbàbá yẹn jìyà gbogbo ẹ̀ àwa dé lónìí àbàbá ní sí gbogbo àlà àwa dé àwa àwọn àgbàdo akó gbogbo owó káàkiri bẹ́ẹ̀ ọdẹ ṣe ilé ẹni ọdẹ máa ṣe àdéṣe amánu wa oníkòyí abúlé lẹ́wà ṣe bọ́ọ̀ ṣe ilé ẹni ọ̀ṣẹ́. عليا فما أبعد القاسم من الداني ẹni tí kí òun lọ́dún méjèèjì ọlọ́run ò tí ì lọ́dún pé wọ́n gbà á ká bọ́ọ̀lù ni wọ́n gbà ó kí wọ́n lọ wọ bọ́ọ̀lù ni àwọn tó sami Allahu liman hamida àdìgbò yóò ó tí wọ́n ti kojú abalẹ̀ ní mọ́tàlásì ọlọ́run ní ìwọ kálukú rẹ̀ ó ti mọ àràbí obìnrin dá ọlọ́run ó ṣe déédéé ìgbà tá à ń kírun wọn lọ fi bọ́ọ̀lù sí ọlọ́run lémi náà èmi náà gba bọ́ọ̀lù tèmi. sẹ ẹtẹlẹ mi ẹtẹlẹ àti ẹtẹlẹ náà gbé irun ní ọlásìkò tí wọn máa kí sẹ ẹtẹlẹ tèmi náà ẹn ẹ kọ́kọ́ hó yé e. wọn kọ jẹ kan eré gbogbo wọn la gbọ wọn bò kí wọn bẹ wù lẹ Ọlọ́run wọn hàn pé ẹ fún mi lè kírun náà wọn nà yín. aba aba wọn tó dún wọn bá tó dùn ká sí ń gbọ́ lọ́wọ́ sí ẹnìkan tó náà dára bẹ́ẹ̀ lárí wọn ló kó kù sí. ẹ̀yin ṣe ti yẹn lọ́nà ṣe tiẹ̀ ǹjẹ́ bàbàrà ọlọ́run rírà rẹ̀ mú ọkàn rẹ̀ jọ bàbàrà ọlọ́run. bá a ti bàbàrà owó tó àtẹ̀mí àtẹ̀yìn ta ló bàbàrà ọlọ́run bá a ti bàbàrà owó tó owó ló burú jù olùsí ni owó báyìí lóyún ní ìyá màlúwàlú wa sọ sí mi létí pé ẹni wọn jọ tòrò lọ àwọn bá wà sí ọtọ máa wulẹ̀ kájú lọ ni ẹni àfún wọn ní one point five àmàjọ wà nínú ilẹ̀ ẹ̀sìn eléyìí ibú owó àmọ́ àdìsẹlẹ àjọ ọgbẹ ẹ abáwàjẹ mọ báwàjẹ lọ àwọn ló dé lọ́la eléyìí ibú ni bọ́ọ̀mù ọ̀pọ̀ wá jẹ́ eléyìí ibú kéèyàn sì máa wo ọmọ ìyá rẹ̀ báyìí ó sì ké lérí kọ́mọ ó sì wò ìyá rẹ̀ báyìí kó sì tẹ̀lọ̀ bìkà kó sì pa kó lóun fẹ́ lu orí ìyá bọ́ọ̀mù ọ̀bá yà wèrè. àwa àmọ̀kẹ́ gbogbo ọ̀tá àkójọ ìyá àdáálẹ̀ náà ni wá ibi àdúgbò tà ti ṣe wá sí àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwa náà ti wà ń bì gan nù ní ìdáyé ọ̀bá ti parẹ́ àwọn kan tó máa rábì àwa náà wà wọ́n ti pé máa ń ṣàlàwà náà lé ní. gbogbo ẹni tí wọ́n bẹ̀rù ayé tí ọba ti bẹ̀rù ọlọ́run ẹni kì í ṣẹ̀dá èyí ṣe tó ní páyà ọlọ́run èyí ṣe tí àyà ọlọ́run ò ní kà ọ́ ọba tó wù rí ọ̀ọ́dàmà ọ̀ọ́mọ bóòlù ti wà. kó o gbé ìgbé lọ́kàn kọ́ ní ipò rẹ̀ nígbà alábáyá jẹ tá lọ́lọ́run wá jẹ kò sínú ipò tiẹ̀ ẹ̀rọ ọba tó ní gbogbo pọ́lítì wọ̀nyí òun là wá bẹ̀rù yìí wà láì gbogbo wa tá a jókòó yìí ẹni mo wà láì gbogbo wa ní gbogbo wa bẹ̀rù ọlọ́run ó ní ó ní ọ̀dà kò ní ọ̀dà never got the right stand up wà láyé orí. nínú tá a bẹ̀rù láyé tí bẹ̀rù rẹ̀ ju ọlọ́run lọ́dọ̀ wa méjì owó èmi òun ju ọlọ́run lọ́dọ̀ kálukú nàmá bí wàlúwà kò fọlọ́hún bẹ̀yìn ẹ̀dá kò tó ọlọ́run yẹn bá ń gbọmọ ní sílẹ̀ wíyì kò fọlọ́hún bẹ̀yìn ó ṣẹ̀ṣẹ̀ darí èkó ni èsì pé mo àwọn àṣàfojúdi ẹjọ ẹ bá wa gbà nọ́ọ̀ nọ́ọ̀ nọ́ọ̀ kò sí táǹtì táǹtì táǹtì kọjá ẹ bá wa lọ mú owó dẹbi sinadóògbé ẹ ẹsà ẹ dẹkùn mọ tìlú ẹfura káàdì jọ lọ ẹ a máa sọ kí ni aṣọ táì fún yín èló ló wà bẹ ẹyìdà owó dé owó fẹ ṣiṣẹ́ nù èló ló wà bẹ ẹ má bínú twenty five thousand ní kọ́dà awọ awọ awọ náà dàgbọ́n ok fi ṣe abẹ́ bí mo sílẹ̀ ọmọ náà dà mistress kìíní wọ́n kọ́ ọgbẹ́ sínú rẹ́gísítà nù ọgbà rí nù wọ́n fọ lóhùn bá wọ́n fà nẹ́bí bẹ̀ wọ́n lórí rárá wọ́n wá fi jẹ just twenty five thousand naira wọ́n wá fi bẹ̀ wọ́n wá fi olùdó ọlọ́run lọ́dọ̀dọ̀ hali anta muslim ṣé muslim ni ọba mu ṣé wọ́n náà máa sọ pé i'm a muslim ẹni tó dúpájú sẹ́lẹ̀ fọlọ́ mímí sọ ma sọ bẹ́ẹ̀ wọ́n pè ọ́ pẹ̀lú ọdún náà. àwọn mi lẹ́rìí bí àṣẹ ìbọn. kí ẹ ti máa lọ wájú òun ni ẹ máa sá àbàbá wọ̀nyí lọ bọ́bá yá wọ́n ń gbìyànjú tí wọ́n kalẹ̀ yẹn tó báyà wọ́n lọ lókè yìí bẹ̀ kó o lẹ́ẹ̀dì sí. àwọn ń bẹ lọ́wọ́ ní sèpé wa ti fẹ́ górí nì wa ti fẹ́ górí nì. inú àdúrà àwọn lọ́gbà nínú ìdòkó yìí wáyé ba àdúrà bàbá wọ̀nyí. kí là ń ṣe à ń ṣe wá sí ṣé náà dàpọ̀ báyìí láì ṣe pátá wẹ́wẹ́ wá àbí pàṣọ. kọ́mọ adé ẹ wo bàbá yín. pàṣọ orí ọmọ òun gbé púpọ̀ ẹ̀yin dúró gbogbo yín dúró èyí tó dúró èyí tó kù kí wọ́n dúró ẹ wo bàbá yín ẹ bọ̀ mọ̀ pé bàbá tiẹ̀ bẹ̀ lé. yá àjọ làbí náà àmàlò. àwọn àṣepọ̀ tí àṣe gángan. àjòkò this is Ramadan lecture. ẹ ní gbowó ẹ wá náà ni gbogbo wa ti gbogbo wa ti lè àwọn ìyàwó ọlọ́kadà wà abílẹ̀ gbọ́dọ̀ ẹ̀ka ṣiṣẹ́ lọ wọ́n ti gbogbo ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ah, ẹ̀jẹ̀ àná gbọ́rọ̀ lọ ẹ̀wọ̀n kan. Ya ayyuhal ladhina amanu taqullah. Àkọ́kọ́ àwọn ọmọ ìlú òkìá ìbẹ̀rù ọlọ́run. Nígbà tí a bá ti náwó di ìbẹ̀rù ọlọ́run lọ báyìí, ibi tó fẹ́ dé kò ní dúbẹ̀ kí ló jẹ́ àwọn bàbá kí ló jẹ́ wọn orí kó jẹ́ wọn orí ipò wọn lò lórí olùgbẹ́rin kó gíá bàbá ìmọ̀ ọmọ àgbà ìbẹ̀rù ọlọ́run ni àwọn bàbá wọ̀nyí ìbẹ̀rù ọlọ́run ní bẹ́ lára wọn ìbẹ̀rù ọlọ́run. ẹ wà múra sádùúrà fún wa àwa àfa àláyé lónìí a ti kó ẹran lérò bẹ́ẹ̀ bá rí mi tí wọ́n ti mọ́lé lẹ́wọ̀n nípa rẹ̀ lè tó báyìí bẹ́ẹ̀ bá béèrè wọn ní ọmú obìnrin méjì ni wọ́n bá lọ́wọ́ ẹ̀. ẹ bá rí mi tẹ̀síbá rẹ̀ kù tó mi báyìí ní àwọn náà ní fẹ́ ń fà báyìí. àfáà ni ẹjọ́ kí ni wọ́n ṣe agbárí èèyàn mẹ́rin nígbà bá lọ́wọ́ fresh. ó tiẹ̀ tó eré olókìkí ni wọ́n wá nísìnyí eré olókìkí èmi ò ta. èmi ti sọ fọlọ eré yìí èmi ẹ̀ lájọ wọ sáré ẹ̀ ní ìlè pàlẹ́ olùgbé ìsìnkú ká lọ́ọ́ bí kankan tẹ̀lé ọ èmi yìí lọ́ọ́ bí kankan lẹ́yìn kí lọ́wọ́ àti mojú wáyé àwa àwa náà láti wà nínú mọ́tò o sì lè gbé mi yàsídì kankan dírẹ́bà yẹ ẹjọ́ wọn abẹ́ wá èmi kọ́ ayàbọ̀ lẹ̀ ni kò sí kankan tó lè bí ẹsẹ̀ ń ọ̀lọ́rẹ̀ẹ́ pé àwọn adájí ẹ lọ́wọ́ wọn wà ní ìkíní ìlọrẹ kàkà èmi nìkan ilé lèmi máa wà ayé náà ti díjú mo fẹ́ kọ́lé irú yìí tí baba Tinubu kọ́ àfa gbolo Tinubu owó ni ọba kajẹ́ kó tó irú owó ni ọlọ́run wa kọ́ ilé tó ń lẹ̀ tí ó dahùn náà tẹjúbọ́lá bí wà ní sàmìkì tó kí ìjà wọn tẹjúbọ́lá onírin nígbà tí tẹjúbọ́lá kọ́ ilé tí ń bẹ ní òun àárọ̀ nì láàbìrà àhàdìlà bí gbogbo bẹ́ẹ̀ ni kò sí irú lẹ́yìn ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ní sẹ́yìn àwọn bòròrò ni wọ́n gbé bẹ́ẹ̀. bàbá ló àwọn bòròrò ni wọ́n gbé bàbá ló wá sí. láti bọ̀ tán gbogbo wa tẹ́ kó àárín wọn ó ní okòtò wa kọ́ complete gbọ̀ bá ya ilẹ̀ ọmọ jẹ tiẹ̀ kòkòrò ọmọ jẹ tiẹ̀ àwọn àpò skeleton nígbà bá tó wá yá gan ilẹ̀ wa gba skeleton mu yóò tún jẹ jẹ jẹ dípò pé tẹ bá mú kan nínú ìdúgbò báyìí tẹ bá rún báyìí yóò sì tù bí àtìkè ẹwà ti sọ pé kò sí irú gbà ní bẹ́lá yìí. yá ayọ̀ làbí na àmàlò tẹ̀kọ̀. kí pẹ̀lú ẹ̀rọ ọlọ́run àmì àmì ògbólé yorùbá yìí dá ilà ilàlá ẹrù tí ọ̀sẹ̀ mi lára wọn ni wọ́n bí wọ́n ti ń kí tiẹ̀ òun kí òun bọ́ lọ́pàá gbogbo ẹni ọkọ̀ yáta lọ́mọ àti ìkírun lọ́wọ́ àwọn asálàmù ta asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah. dábò àpamọ́ wà tó kọjá lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ni kọ́lá mọ̀ يا أيها الذين آمنوا اتقوا الله ẹ̀yin ọ̀dọ́ ipò kíá àkọ́kọ́ ẹ̀jẹ̀ ẹ̀sìn ọlọ́run dùn yín la o sì kàkẹ́ tá a wá sí láyé tó ipa wá sí náà àkọ́kọ́ kú báyìí awọ́lu máa yọ há sí ntí wọ́n kò gbọ́ kó lọ́wọ́ wa tábà kù ìran ní nàmbà wá ìran ní nàmbà wá wọn ò ní bèrè pé máa ń ṣàrẹ̀ dà wọn ò ní bẹ̀rẹ̀ pé ó oh, mẹ́sì sọ̀rọ̀ àbí six hundred and fifty million dà ẹ̀wò Davido ẹ̀wò Davido nísò ọ̀sẹ̀ ìra mọ́tò kan nísò ẹ̀wò fún ara mi báyìí tí wọ́n rìvásì ẹ̀ jáde nínú gáréjì ẹ̀ gbé ní mọ́tò two point five billion ìjẹ́ táwa pé yóò fáwọn nẹ́pà wa jẹ́ wọn ní ṣe tí ń ṣe náà ṣé wọn ní yanjú tí ń ṣe náà two point five billion. ti ẹlẹgbẹ́ àti ìdúgbọ́ mi o. àwa ní kú kí béèrè pé ọkọ̀ rẹ̀ dà ọkọ̀ five point three ka billion tó dà sí yéwu irun dà ìwà dà àníyàn dà la ilaha illallah. يا أيها الذين آمنوا اتقوا الله sòkú mi ta tó tẹ́ǹtì báyìí ta tó sí à táwa ń jẹ̀rẹ̀ sí lọ́rùn yìí wọ́n sì ń na òkú lọ́nù sàrí. àwa làwa ń jẹ̀rẹ̀ sí i ó tiẹ̀ táwọn obìnrin. mama ṣukura ṣe báwọn ṣe àmà àwọn ni wọ́n ní tọ́kí ẹni tẹ́ nítorí ẹ̀ pé tọ́kí báwọn ṣe àmà òun wọ́n fẹ́ rí ìpanu sàrí. bóòlù ọwọ́ àmọ̀tọ́ bá sàrí tiẹ̀ báwo làníyàn ẹ̀ báwo ni ìṣe rẹ láàrin ọmọnìkejì ìgbà tá a dé sí àmàlú ṣe bí ìgbà tó mọ̀ wá rí ni bí ìgbà tó mọ̀ wá rí làwọn ah, náà bá túra ká ọwọ́ àdàgbà ọmọ tá a ti mara wá rí ti pẹ́ mùsùlùmí ọmọ ìyá rẹ bòrò sì ṣe ọmọ ìyá rẹ mùsùlùmí báwo ló ṣe ara ni ọmọ ìyá rẹ mùsùlùmí ara sì tẹ̀wọ́ ìjọ dẹ́la njẹ́ òde la kílọ̀kàn yín nùtà Musa ní ànẹ́bí wa lọ́mọ ọdún mẹ́rin kí ti yín bẹ̀ àrùn tí ń ṣe wá ní ẹbí àṣọ njọ́ sànú ẹ gbọ́dọ̀ máa sànú. sùn náà fún ọmọ. tí wọ́n jọ ìlú bọ́ ṣẹ́ni pé tá a bá jọ èyí tó kún náà wọ́n dà sí nìkan èyí tó ṣe wàsàwàsà kálukú ọwọ́ àjọ tiẹ̀ kí ló tù síwájú fọ́jọ́ ọ̀la kí lọ́lọ́dé bá lọ́dọ̀ ọlọ́run ṣé pati lọ́lọ́dé bá lọ́dọ̀ ọlọ́run pati pati pati inú Ramadan ni jòkó kanulé àwọn ọmọ rẹ mẹ́rẹ̀ẹ̀rin kó wọn tira yasata. Yes, yà sàtàr yà sàtàr yà sàtàr ẹsẹ̀ wọn tẹ̀lé ṣe gbàgbà kásámú tán ọlọ́run àwọn ni àwọn màmí ni òfin wọn lé olówó bá a sọ wọn di dáadáa ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀ ẹ dákun gbogbo àwọn tí bá ti ń dé tó bá jẹ́ àwọn táàbà rówó gbà lọ́wọ́ wọn ni ẹ má dákun wọn fún wa o ah, bó ti rí nù. ẹ má jà á kíyàn lásán o. kéwù. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ẹjọ́wò ẹjọ́wò bó ló ti bá ọlọ́run ọmọ ìyá mi bó ló ti bá ọlọ́run wo iye ọmọ múndíá tó kì í mọ́lẹ̀ tó fún lóyún oníkìwọ́n ọ̀sẹ̀ olówó onúlé yìí ẹ ti sẹ́wọ̀n dànù ẹni tí ọmọ apọ̀ tí ni ọmọ ẹ̀rọ nu fámìlì yìí ẹ ti ṣiṣẹ́ dànù ọwọ́ akẹ́yìn jagbajà ti sì nìkan nu fámìlì oyún tó sẹ́wọ̀n bó ló ti sọ wájú ọlọ́run tóró ọlọ́run ó béèrè níjọ́ tí oyún ní bá béèrè lọ́wọ́ kálukú tó àlùkí àmà pé wà ìsẹ̀lẹ̀ máa ó dàtọ̀ só ìlà bí ayé zam bẹ́ẹ̀ni kó ti là. wà ìsẹ̀lẹ̀ máa ó dàtọ̀ só ìlà. بأي ذنب قتلت kéré tẹ̀fi pa wá tẹ̀fi jẹ́ aráyé wá. àwọn onítẹ̀ ṣe ń bèrè bẹ́ẹ̀ wájú ọlọ́jọ́ kìáma ah fíìmù máa ṣẹlẹ̀ wájú ọlọ́ngàn ayayayayaya àtàfà àtọmọ akéwù àti ìmáàmù àti màmúmi àtọgá àtọmọ àṣẹ àwọn pírẹsidẹǹtì tẹrí ẹjọ́ nàìjíríà ọlọ́wọ́n mọ̀dájú àwọn òyìnbó pẹ̀lú fàájì èyí tí ò kírun pemberton mọ́sí báyìí òyìnbó nu Mr Pemberton ẹ yóò come forward ọlọ́wọ́ bẹ ẹ fún ní ọgọ́rùn-ún méjì bí dáadáa kò kírun àmúsí dáadáa gbogbo bàálù tẹ̀ǹtẹ̀ kankan ibi apá bàálù àwọn ni wọ́n ń dè ó sì ọ́ sáfà nípa yìí ọ̀yà ẹ̀ sì ń gbé wá máka ẹ̀ ń gbé lọ ẹ̀ nà lọ́gọ́rùn-ún méjì dáadáa wọ́n nà lọ́ba ṣe yíyí yíyí tán ọlọ́wọ́ àní ọjà sáré jẹ̀ nà gbogbo wọn báwọn gbọ́dọ̀ wọn ti ṣèjọ́ tiwọn nù ẹjọ́ nàìjíríà ọlọ́wọ́n ni ọlọ́wọ́n ni ẹni tó nà ẹjọ́ ìsinmi àwọn tó jù ẹjọ́ àwọn tó jù lọ́kàn ẹjọ́ ìsinmi. àyìnbá àlùyá fọdù hẹ́yìn wà haramu yàrá wà tẹ̀bùkọ́ fi jáde ádámù. sí àná ni wàá oníkòyí àfẹwàásì fọkànbalẹ̀ ọlá gbogbo wa tá à ń bẹ yìí lónìí ẹ ìmọ̀ tá a rí àrọ ọkùnrin yẹn mọ̀ bá àná wọn ní tòsí àníyàn ọ ẹsẹ̀ lọ nílọ sí èyí mi nítòsí à bẹ́ẹ̀ ní ìsìn ní tẹ́ǹtì bẹ́ẹ̀ ní ìdè àwọn kí wọ́n ní à ẹ sì lọ́nà eré kùn wọ́n lọ́nà eré kùn èmi ò tí ì dúró eléyìí rí bára kò sí lọ́dọ̀ wa lọ́wọ́ àwọn máa wọ́n fìlà kan bẹ báyìí ẹ̀ẹ́dẹ̀ ni wọ́n gbogbo àbẹ́lẹ̀ alẹ́ ayé ìníbẹ̀ lára fìlà wọn ni wọ́n kọjú sí báyìí ọmọ ọ̀tàn kí lọ́kàn wọn pẹ̀lú lọ́dọ̀ tiwa náà àṣìmọ́rú kíláàsì tí wọ́n fi sásọ ó lè rẹ́ èèyàn ní ọ̀hún ṣe ọ̀nàdébù ní sàmánà lélẹ̀ wẹ̀. Nkọ wa nù wa gbogbo yóò tẹ̀lé jẹ ẹ má pèlè ayé ní kẹta. Anabi náà tọrọ yẹ. Anabi náà wọlé òun sọ̀gbìn fi àyè wọlé kàbí ní fi àyè anabi ló sọ wá nbà ẹ wọ bẹ́ẹ̀ lọ sẹfà nípa àwọn èèyàn tiẹ̀ yorùbá nípa. sallallahu alaihi wasallam. ẹ lakọ ẹ fún yorùbá kọ wa ló. sallallahu alaihi wasallam. ẹ wá kí mo ṣe olóògbé Allahu akbar. Allahu akbar. má pera rẹ ní gẹ́gẹ́ tó lọ́n bá ṣe fún ọ anabi ni wọlọ́ kéré mi lójú ara mi má jẹ mọ iye ara mi wọlọ́ ọlọ́run ni mo sì gbà á àmọ́ lójú ọmọ anabi adama wọlọ́ yẹ tóbi ó ẹ wo iye àwọn tá a fẹ́ ẹ wo iye àwọn tá a fẹ́ gba ẹnu ọ̀nà sàárì ànábì kọjá ànígbè ní ọ̀kọjá ọlọ́run ẹsẹ̀ mi ọ̀kan lè mọ ha láàrin àwọn yẹn àwọn yẹn náà ń gbé mi lọ́wọ́ yìí ẹsẹ̀ mi ọ̀kan lè ní wọ́n ń pè ní ayọ̀ lọ Razaki Razaki ẹsẹ̀ mi ọ̀kan lè o máa ká lọ nítorí pé ilé ìfẹ́ bọ̀ lọ́wọ́ ilé ìfẹ́ bọ̀ lọ́wọ́ tọ́ la ìlà wọ́n tẹ̀yìn apá ń bẹ̀ pẹ̀lú àdúrà ni wá gbà àdúrà gbà àdúrà ni wọ́n máa ṣe má sáré kárè ẹrẹ tí wọ́n ń gbé ọmọ rẹ̀ ọ̀bùn mọ́lẹ̀ wọn ẹ̀kan sẹ́ran lóko ni. arọ́bí ẹ wá mú abẹ́rẹ́ pákẹ́ẹ̀tì méjì ẹ wá fi ń bọ àkùkọ lẹ́nu báyìí wọ́n ń pè ni adìẹ ṣe kàn kàn wọ́n ṣàfihàn bọ̀ náà wọ́n nù lábẹ́rẹ́ dáadáa ìdàgbà ẹ lọ wo orú wọn ikú oró làwọn náà kù láyé. hàn án ṣe mẹ́rin náà. Leisa إخوانه àsìkòjá wa yìí ẹ̀rù ọmọ ìyá wa ń báyà tọmọ ìyá mi ni ẹ̀rù wa ń báyà bàbá mi ká ló mọ́ra nìkan ní ìsìnkú kìíní ẹnì kankan kọjá yìí tí a jọjọ́ ọmọ ìyá wà láyé nísìnyí èèyàn níbẹ̀ èèyàn mọ̀ wípé yóò di Sunday gàtó lọ èèyàn níbẹ̀ tẹ̀lé tó ti káwọn kan sọ̀wọ́n bọ̀dá ń dùn wọ́n dùn wọ́n dùn. zamanu. Hada zamanu laysa ikhwanu. Ìdáwọ̀ àná ọmọ ya àtọmọ ya kò sí tí wọn ò lè ṣe papọ̀ lóde òní kan. Hada zamanu. Àfa pẹ̀lú àfa àfa àràjì pẹ̀lú àfa àràjì àwọn ah, fẹ́ràn ara wọn wọ́n jọ lọ ní kéwù ni wọ́n jọ jáde ni wọ́n jọ ṣe sàádà ni wọ́n jọ eh, lọ mọ́sálì wọ́n jọ dé ni. Ah, Aláyì ọ̀kan nu wọn bí ẹ̀mí bẹ́ẹ̀ ni ṣètánì bá gùn tí ń wá owó yóò ta ìkejì ẹni yóò rẹ̀ yẹnyẹn ní erí ayari o di n bá rẹ gbogbo kìíní ni torí n tajẹ ti nǹkan etí tajẹ ti jẹ wà lọkẹ ìbẹ̀rù ọlọ́run ní sípè mà. ọ̀dà zamanu. àtọ́jú wa sí ìlú kan ẹni dákọ̀ọ́lù náà àwa fẹ́ sùn ẹni ni wọ́n sọ pé ẹjẹ́ ti gba hòtẹ́ẹ̀lì mi mo ní ah bí àyìn ìwọ náà sùn ẹjẹ́ gbogbo wa náà sùn yà yín àwọn tó ká tó hòtẹ́ẹ̀lì tẹ fún wa fún wa kìlú ẹ̀ mọ́lẹ̀ nbẹ mo ní jáwé náà sùn yà yín àwọn afẹ́lájòkó àjẹun lọ́wọ́ wọn bá wa ṣe ibi tá a sàn ní olé ni wọ́n á gbọ́ tí ọ̀kan sọ̀rọ̀ pé à gbogbo ọ̀nà táwọn bá gbà lówó yìí à wọn ṣe báyìí sí ẹ̀ta lọ́wọ́ sọ́wọ́ ẹ̀ bọ́ a máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ah ó ní lóru yìí a máa lọ ọlọ́run náà máa pé tòun la wá sí a máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àwa lọ mọ́ ni ah, ẹ gbọ́ ohun tí wọ́n ń gbìn ní wọ́n ń pè gbogbo ọ̀nà táwọn ọba gbà owó àwa táwa bí wọ́n mú un nínú ayé kan ṣoṣo yìí. hàdà zamanu lẹ́yìn sa ìfúwà àná. ẹ wo ló ayé nbẹ̀rù ọlọ́run ọwọ́ àmọ́ níwọ̀n káwá láyà kókó nàbí sọlọ́run òun lọ́wọ́ pọ̀ jù tá a sì mọ̀ pé gbẹ̀kan á kú tá a mọ̀ pé gbẹ̀kan ó kọ̀ra wọn ní pè wá bẹ́ẹ̀ a bá ń wẹ̀ kú lọ́wọ́ wọn ò ní sọ pé wọ́n wẹ kábíyèsí lọ́wọ́ mọ́ wọn ò ní sọ pé wọ́n wẹ kábíyèsí wọ́n ní wọ́n wẹ òkú lọ́wọ́ wọn ò ní sọ pé wọ́n wẹ pírẹ́sidẹ́ǹtì lọ́wọ́ wọ́n wọ́n wẹ òkú mi ọ̀sẹ́ni tí wọ́n kẹ̀wé mọ̀tàbáṣẹ́ wẹ̀ sẹ́rù ìjọkàn yìí náà bàyà gbogbo ẹ̀yin tá a sì máa ń gbèsè tọ́lọ́hún tẹ̀ ìbẹ́ wá gbogbo ẹ̀yin tá a máa ń gbèsè tòkó tọ́lọ́hún tẹ̀ ìbẹ́ wá bí ẹ bá tó báwọn bàbá tí wọ́n ń wẹ̀kú wọ́n já láàánú ọ̀ ẹgbẹ́ ruwa yìí láwọn ẹ̀kú ni àhàn ilé mà sáà ti gbé ọ sínú báàfù náà ẹ tilẹ̀kùn lẹ́kùn yíṣà mú igi dábí tilẹ̀kùn rẹ̀ nà wọn tọ́ nà lára ẹ̀ náà bọ́ọ̀ bá ru ọmọ àná lórí bí àbá bọ́ bá dé wájú ọlọ́run máàkì ẹ̀parun ó sì wà lára rẹ̀ àmọ́ àwọn bàbá wọ̀nyí ńlá àgbò yìí títọ́ ọlọ́run. هذا الزمان ليس إخوانه ibọ̀ jẹ́ lọ bí tọ́pìkì tó ń gbé mi ká lè tètè máa lọ. يا أيها المرء إخوانه.

ò jáde wọn ò pè wọn wọn ò jáde mọ́ wọn wọn ò lóbi kankan mọ́ ẹ wo bí àwọn yìí bá kéèyàn tó pàdé wọn à jáde mọ́ bẹ́ẹ̀ bá ti pẹ́ kan ṣe yẹ lò ẹ lò wẹ́rì tí wọ́n tó ṣe òtútù. ìṣèwádìí kí ló ń sọ àlìmọ́. dákun dúró náà à ń kí ẹni tí yìí. ẹ máa ṣe mo fẹ́ pa lẹ́nu èmi mo lọ sílé epo rẹ̀ mo fẹ́ parẹ́ yìí bí a ń kí ẹni tí ń bọ̀ yìí. Ah, ọwọ́ wa kún tí ọ ní àìlú ọwọ́ wa kún tí ọ ní àìlú á gbọ́n àpò yìí lónìí. inú rí ọmọ ń dáadáa inú rí ọmọ ah, ẹjọ́ tá a sì lè borí yéé á gbọ́n àgbo rẹ̀ á gbọ́n gidi. àbá ẹ̀yà àwọn àgbókí àfi mí lọ́rọ̀ ni. máa ìyá màsùlùmí yá túkà àfin bílá àdìta. ìmọ̀bà àwọn amadíyà ẹ máa gbọ́ ọ̀rọ̀ tọ́pìkì àwọn àgbókí á. àwọn African Club of Nigeria at the Club of Nigeria ẹ wo tí wọ́n bí mi. Mahiya Masiuni ya tuka fi biladika. Bàbá Gábéjì, tọ́pìkì tọ́pìkì tó dùn gan ni, wọ́n ní kí lójúṣe rẹ nínú ìlú rẹ. Ifo alẹ́ rẹ̀ kọ́ ojúṣe rẹ nínú ìlú rẹ ẹnbí ọ léèrè fún ẹyin dáhùn Buhari Musa lónìí kí ni ojúṣe rẹ nínú ìlú rẹ àti ìfọ̀hálẹ̀ khayra kí ló wí. ìfọ̀hálẹ̀ khayra. nínú ojúṣe rẹ nínú ìlú rẹ tàbí òsì. ọkọ̀ọ̀kọ̀ mọ̀ sí dáadáa. tẹ̀júdíwò àìkọ̀rí bíi. dáadáa tó o bá ṣe sínú ìlú rẹ ọ̀rẹ́ san rẹ̀ láìpẹ́. Ìkúnlẹ̀ náà sì máa ṣe òórì yàtọ̀. Ẹyin ìkókíá gbogbo èèyàn yányá pátá. Èló ló kù ṣe tiẹ̀. Ìkúnlẹ̀ ulama mas'uli yàtọ̀. Ìkúnlẹ̀ ulama mas'uli yàtọ̀. Ẹ̀yin àfáà ẹ ló kù ṣe tiẹ̀. Wọ́n yà á mú bí màá rọ̀ ọ́ ẹ̀yin àbá ojúṣe tí ojúṣe tí ń lò wò yín òun ni kẹ́ ẹ̀ máa pa àwọn èèyàn láṣẹ kí wọ́n máa ṣe dáadáa. wọ́n ní àyè àmì mọ́ tàrí. ẹ sì máa kọ̀ fún wọn nínú ìlú yín pé kí wọ́n má ṣe tọ́lù wọn bá tọ́kàn bá kọ̀ kí wọ́n má ṣe. lìkúlì òmàrà yìí máa ṣe òdì ìyàtọ̀ tọkùnrin bọ̀ gbogbo ẹni tó bá ń dé àmọ̀ tí wọn gbogbo àwọn tó ń jí sí àmọ̀ ọ̀hún dìde fún un àwọn àwọn tá a kọ àpò wọn ní ìlú nìyí bọba ti ti sí àmọ́ nígbà yìí ti fẹ́ nìkan àwọn tá a kò wúlò wọn. mo kí bàbá ìmọ̀ wá gbà gbogbo ẹ̀yin tẹ̀ ní bàbá ìmọ̀ wá gbà chief imam fún gbogbo olú òkè wọn kì í bàbá ni ẹ̀ ń di ẹ bá ní bàbá ẹ má bọ̀ ẹ wá kí èmi náà sí bàbá ọba sọjọ́ nù ẹ dìde ẹ bá kí wọn tán ẹ jó lò. ẹ jókòó. nìkúnlẹ̀ umara yìí mas'uli yàtọ̀. ẹ̀yin ló ń pè bí gbogbo àwọn aláṣẹ aláṣẹ olórí adarí àwọn náà ní kíni wọ́n lókun ṣe tiwọn. huwa ya adilu. kí lójú ṣe tàwọn aláṣẹ wa òun ni dọ́gbadọ́gba ṣé wọ́n wá sí kálukú ọmọ dáhùn nínú ààrẹ àwọn aláṣẹ wa ṣé wọ́n ṣe pọ̀ báyìí lásán tọ́mọ aláṣẹ wa tò ní ń dùn three hundred and kìnnìkan mílíọ̀nù ọmọ olóko mi náà rárú ẹ̀ tọ́ là mọ́lẹ̀ kan bí lọ́ọ́ tọ́jú three hundred and sixty million bí débi tí ń pa débi ń pa èmi àtiwọ́ ẹ̀ wo tí ráìsì dà ẹ̀ wo tí sẹ̀mú dà tá a sì níjọba ẹ wojú símẹ́ǹtì dà ìjọba nàìjíríà ẹ sì yanu kabẹ lẹ́yìn yàrá àdúrà gbogbo ìjọba nàìjíríà yòókù ẹ jẹ ìyálà yà yà wọ́n jọ lọ bá wà ní gẹ̀ẹ́nà náà gẹ̀ẹ́ tó rẹ̀ wọ́n kù yín wọ́n fẹ́ pa yìí yàrá dùà àmúrítàlá ah, yàrá yà kú gbà wà àwọn èèyàn rí nu àwọn alákàwọn yàrá dùà ní kí ló dé ah, ah, epo àwọn tálíkà kẹrosíìnì yìí ti wọ́n jù ọjà wálẹ̀ dísù yàrá dùà ọjà wálẹ̀ pẹtrólù sixty five ọjà ẹ̀wò kan àwọn bàbá wa ẹ̀ dìde ẹ̀wò yìí táwọn àbíkú wo ìbò ẹ wo ìgbà tó kó kó wo èkó kó tó dùkú àwọn náà wá kó mẹ́ wọn á di pé àwọn náà ẹ jókòó táwọn náà ò níbẹ̀ wọn. bàbá wa yóò wá mẹ́mbẹ̀ nísìnyí àfi ká máa ṣàdúrà fún bàbá wa tó wà bẹ́ẹ̀ bàbá wa jàgàbá torí ẹ gbọ́ bẹ́ẹ̀ bá wù jọba bàbá wa wọ́n fi rí kó jápè púpọ̀ gbogbo táwọn tó ń kó dàrú bàbá yìí lọ́lọ́ fi rí kó àti kọ́nà wọn wọlé àyà tó kún wọn kọ́ wọlé àbá tó kún wọn kọ́nà wọn bá bàbá wa Tinubu tu ọ̀rọ̀ Nàìjíríà. àmín. ó ti dàrú yányá kò yí ẹni kankan má tí bàbá Jàgà bá ga kí sọ pé ẹja gbogbo wọn Nàìjíríà ẹja abẹ lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ Nàìjíríà yìí kí ló wá sẹ́kù mọ́. wàlà àdìrò. ojúṣe àwọn aláṣẹ wa òun ni kò kó ṣe lọ́gbàdàgbà láàrin wa. àrùn yìí kí simu four trillion naira lórí ìtọ́nù nínú owó tí ń lọ́wọ́ ẹ̀ four trillion naira dáadáa ìjọba nàìjíríà ẹ ṣe àgbákò wájú ọlọ́gbàgbé àmọ́ tírílíọ̀n àbá ní wọ́n bá ní gbogbo wa fáfáfá mílíọ̀n owó tó wá sẹ́kù lẹ gbogbo ọmọ nàìjíríà máa lọ gbà ẹnìkan sì kó sínú àkáǹtì tiẹ̀ sójú ṣe náà nì wọ́n wá fi ilé rẹ̀ hàn wá ẹ wá wo mọ́tò ẹ wo létí gbé ẹ wo àwọn jíìpù àti ẹ̀mọ́kọ́ta á pè nínú àwọn jíìpù wọ̀nyí bàbá kan sì ṣiṣẹ́ rélùwéè àwọn ṣiṣẹ́ rélùwé wọ́n fi gbogbo ìgbésí ayé wọn ṣiṣẹ́ rélùwé ìtàkùn wọn bí wọ́n ti rìn ní tí wọ́n yẹ kún òní pẹ́ńsàgbà ẹnìkan ti kó four trillion àgbà ti ṣe wàhálà ojúwe rélùwé wọ́n ti rìn ní. ẹ ẹ ńlẹ̀ mo wí èyí tó dá padà nù kìí ṣe pé tó <laughs> èyí tó dá padà nù o kẹ́ gbọ́ dáadáa kẹ́ bá mọ̀ pé nǹkan ń ṣe wá. bọ́lá wa lọ. لكل تجار مسؤولية àwọn aláṣẹ wa òní dọ́gbadọ́gba ni tiwọn ṣe. ayùkúsìmù àmúwálà níbílà kí wọ́n pín owó òdu àwọn aláṣẹ wa kí wọ́n pín owó òdu ojúṣe tàwọn aláṣẹ wò wọ́n pín owó òdu. mìíràn fún àti bíláàdì. báwo ni wọ́n ti pín kí wọ́n ìlú ó lè dàgbà sókè kí wọ́n fi ṣe gbogbo nǹkan ẹ máa wò ó gbogbo ìjọba tá a ti ní kó wọn ó sì ná iná ni ọ̀gbádùn ló ní yìí ẹ̀wù ìjọba nàìjíríà á ṣe ná á ṣe ná iná ni ọ̀gbádùn ló ní yìí é ṣe. ọ̀dà kí president òkè wá àdáṣe pé ẹ jọ gbogbo ọmọ nàìjíríà allocation ti fún gbogbo state thirty six state ẹni fún wọn wọn pa gbogbo ẹ̀ pọ̀ ọwọ́ ajẹ́yẹ báyìí àwọn nepa ni kí ni a ṣe tí náà wọ́n fún ní kú wọn kí la fẹ́ ra ẹgbà wọn ò lè ṣe torí tí wọn kó sápò ara wọn jẹ wọn ò lè ṣe asẹ̀gbákò ìjọba nàìjíríà bí wọn bá lọ ṣe dáadáa wọn lè pa ìjọba nàìjíríà pa ètò pé ni kàwá ló ń ṣe dáadáa kan fẹ́ mọ́ fẹ́ mọ́ fẹ́ tún ṣe wọ́n lè pa. àìní adìrò fi nàìjíríà. ẹni a bá bá wò lè là á máa wò àyè máa wùwà nìyẹn ọtún kínní yìí kò jẹun rí náà. أين العدل في نيجيريا أين العدل في نيجيريا ẹ̀yin afa dẹ́gbẹ́ jòkó أين العدل في نيجيريا dọ́gbadọ́gbadà nàìjíríà àwọn ìmọ̀ọ́mù dìsáàfù kíjọba máa sanwó fún wọn àwọn mufti tá à ń jẹun wọ́n dì sáàfù kí ìjọba ọmọ fún ọ lówó àwọn mufti tẹ́ tá à ń jẹun ẹ̀ mufti ìwó ẹ̀ mufti ìgbógíá ẹ̀ ní mufti àyè ah, ah, baba kábíyèsí ẹ fi baba jẹ mufti o ẹ tọ ẹ wí fún ìjọba ẹ fún baba ah baba ti di baba ti di fún wọn ti baba ti di sáàfù wọn a ah, ní mufti ẹ fún ọ lóye mufti kẹ máa fún ọ lówó wọn baba ti mú wọn ti mú mufti ọ̀làjì ẹ̀ fi wọ́n jẹ tẹ́lẹ̀ ẹ̀ wá lọ wá yé ọlọ́wọ́ kún òní kú ní sìnkú alọ́ wá ọkọ̀ gidi jíìpì ìgbà bàbá wọn ṣẹ̀ṣẹ̀ báyìí kalẹ̀ fún o tó lè sọ̀kalẹ̀ ìwọ àtàkì òṣọlá tọ o sì èyí la gé òṣọlá gbédé o sì gbà tó gbé fún bàbá èyí lẹ́wọ̀n bẹ́ẹ̀ bá ti ṣe ra yín ẹ dákun tẹ ẹ rọgàn sí ọkọ òun èyí tó dọ̀rọ̀ èmi kẹ́ ò lé ẹ dákun ọlọ́wọ́n jọ da fún ọkọ̀ ló ti náà bàbá chief imam gẹ́gẹ́ kan pure water bí wọ́n gbọ́kọ̀ yìí ìbàdí ẹ̀gbọ́n kan ìbàdí àlàájá ni ẹ̀wá bàbá wa ìbàdí àlàájá wọ́n ó kọ́ ọmọ ó kọ́ ó pọ̀ àga tó ní big for nonsense wọ́n ní big for nonsense wọ́n tún pè pure water ẹ̀gbọ́n sí ọkọ̀ tó wò pé mọ́tò ẹ̀rọ ọlọ́wọ́n jọ da fún yìí o ìgbà míì ti bá wáyé ọlọ́wọ́ ọkùnrin ọba kábíyèsí alákùnrin ní sẹ́ tí bàbá ti jẹ́ kó ọkọ̀ mi bàbá gbà bàbá lọ́dọ̀ wọn o ti ẹ̀yìn jàmáà yẹn ní àmì o ti yẹ kọ́ wọn ò ṣe nù ẹ̀ wọ́n á gbọ́. nìkúlì tó jẹ́rì màsí òní àtún. gbogbo oníṣòwò nílùú ìpínlẹ̀ ẹ̀yin náà lójúṣe tì í. ìyá sí ní kú. kí lójúṣe tẹ̀yẹ oníṣòwò ìtẹ̀pọ̀rì ìtata ìtẹ̀wà ìtaráìsì ìtàgbà ìtàpẹ̀trol ìtàdísì ìtàọ́ì gbogbo tó bá ń tàdé bá ti dẹ́kun sí bísínẹ́sì nílùú kòkíà olójúṣe jẹ́ náà tó ṣe kí lójúṣe tí a sì jẹ ẹ̀rọ lóòótọ́. wàá lè tẹ́lẹ̀ fún alẹ́ tàbí bí. ẹ ẹ ẹ wọ àwọn àfa àwọn ni ẹ má búra ẹ má búra o lórí irọ́ pé wà láì tàbí láì sọ́ọ̀dì láì láì láì wá fifty naira náà ti wá bẹ̀ irọ́ sì di five naira ní tiẹ̀ bẹ̀ wá ní sẹ́kìtì ọwọ́ àdì àwa ní ibà yìí ni wọn náà sì máa fẹ́rẹ́ lọ o tún wá fi wà láì tà láì lè ẹ má kúra lórí irọ́ ẹ lọ́ọ́ gbèrò dodo. fa iná fi wàláhì tàláhì àwọn àwọn àbúrò kan bẹ ké ìbúra arọ ni o mo búra pẹ̀lú bẹ́tìlá tí tani bẹ́tìlá tí ebi ilé mi ilé mi ilé mi wa mo búra mo búra pẹ̀lú màkàmá ìbúra ayé ma irọ́ ní pa kò búra ẹ mo búra pẹ̀lú ọgbẹ́ta àlùkùrá ni ẹ o kì í pa kò búra. من كان yahlif falyahlif billah ẹni tí a bá búra kó búra pẹ̀lú ọlọ́run pé wàláhi tàlẹ́ ìsọ̀fẹ́ níláhi a tí n bá fi sọ báwọn nǹkan náà ò lò tí n bá fi bíbẹ̀ ẹ̀ ní sọ lórí irọ́ láíláí àmọ́ wàláì wàláì mo fi sàrí ọgọ́ mi búra àwọn obìnrin nù wọ́n ṣe dájú wọ́n ṣàbòsí nù mo fi sàrí ọgọ́ mi búra irọ́ nígbà wọn kí lọ́kàn sàárè ọ̀gọ́ rẹ mẹ́ ọlọ́run ló fi búra ẹ lọ jẹ́ lọ́dọ̀dọ̀ ojúṣe tí ń lù yín nìyẹn. lèkúlì gùzáàtì mẹ́sùlì yàtọ̀. àwọn ológun wá àwọn jagunjagun àwọn tẹ̀lé tó lójú ọ̀nà tí wọ́n wà rẹ̀ ṣàbò kan kí nínú ọkọ̀ rẹ̀ ṣàbò kan gbogbo rẹ̀ sì náà ti à ń lọ já sọ́ọ̀bù tí wọ́n ń gba àmọ́ ni wọ́n ń kó o sí. lọ́pàá tó wà lọ́dọ̀ àwọn eléyìí wọn náà nílẹ̀ ọlọ́lọ́mọ ìyàwó tó dáwà dúró.